فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون Elikani, can someone kill ram on behalf of late mother? On behalf of his late mother. Òkú tó ti kú, ìjà lè pa ẹran fún òkú. Ìbéèrè yìí máa ń pọ̀ dáadáa. <clears throat> Àkọ́kọ́, àdá àmì àmì àmì ìlú nínú àkọọ́lẹ̀ arákọọ́lẹ̀ fi àwọn àlùfáà kan wọ́n fi rí lẹ́lẹ́ lókùgbà tó bá kú a lè mọ ipa ẹran ní orúkọ wọn. àwọn àlùfáà wa sọ ni ìjókòó ni pé ìjó ní àkọọ́lẹ̀ láti wá àlùkò àn kò sí ìjó ní àkọọ́lẹ̀ láti lọ́rọ̀ àjẹmí kò sí ìjó ní orí balátọ̀rọ̀ àwọn tààrí àjẹmí kò sí àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì àwọn sọ̀hádìtà náà ti fẹ́ràn pọ̀ pọ̀ wọ́n ti dáre láyé ànábì ò pa ẹran ló kọ wọn ní wọ́n lọ́ kọ́ra pàkan pé eléyìí mo pa ẹ̀ gbogbo àwọn sàábé tó kú sógun kọ́sọ̀tì àwọn sàábé tó kú sógun bàdà àbí gbogbo àwọn sàábé tó ti kú lójú ogun pátá ẹran léyà tó wọ̀ ní òpá ló kọ wọn ní ìyí tí ó bá pa ó yóò parókọ gbogbo àlèkúnmọ̀ ní ọlọ́run dákòókò sànù wa ọlọ́run dákòókò sànù wa gbogbo àwọn mùsùlùmí ẹ ká lọ òyìnjú ẹ kí a ti lọ ní ẹ̀kọ́ pa ìsìn wọn èyí tó wá lékè ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé ààyè máa ń pa ẹran léyà ló ń kọ òkú àmọ́ ká ní òkú bá ṣe wà sí yàrá rẹ̀ tó sọ àsọ́lẹ̀ rẹ̀ ẹ̀yọ́ mọ̀ mí ò ní bá kú tán ó wù mí tí léyà bá ti ń gbé ẹ máa fẹ́rẹ̀ ní àdúgbò ọ̀hún kó mọ̀ jẹ́ sàárà àbáwọn àdínà àwọn àgbà tí wọ́n ní à ilé ìtún fẹ́ jọ pé ó wọlé àwọn àgbà mi tún ní kí là ń dàgbọ́ ara wa sí i àníbà bá ti fẹ́rẹ̀ léyà wa ká ti láníyàn pé àwọn òkú wa náà tán ti lọ kán ti dínú kábàládà lápẹjúwe àgbò èèyàn púpọ̀ èyí dáwọ́ àgbò èèyàn kan ló gbọdọ̀ rà mọ́ kan tó bá ra àgbò yẹn ó lè kó èèyàn tó pọ̀ sínú ẹ̀ níbi rẹ̀ lọ́nà ẹran aléyà kan náà mo fẹ́ pa ẹran yìí mo pa tèmi ó kọ ìyàwó mi àtàwọn ọmọ mi ó kọ àwọn mọ̀lẹ́bí mi àwọn ìyá bàbá mi tẹ́kùn fẹ́ fálìkì àmọ́ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́wọ́ ìwọ́dìlẹ̀ sì ògùn wọn. So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.